إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألم وبا أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلق والتن ترى عمدة الأحكام èyí tí a ma gbéyàwó láàrọ̀ yìí òun náà ni báàbù sọlá ti khawf ọ̀rọ̀ lórí irun ìbẹ̀rù gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó ti rinlẹ̀ nípa wípé irun kíkí ọ̀ràn àyàn ló jẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ala ó ní iná sọláta kánat alalmọ́mìnì na kitaban mọ́kúta irun nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ayẹ ni tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó dẹ̀ fi àsìkò sí kò ń ṣe nǹkan téèyàn kí ń gbà tí ó bá wù ú agbọ́dọ̀ kí ní àsìkò tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó pa láṣẹ pé káàkiri torí ẹ ni a fi ní àwọn àsìkò orun kan gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe sẹ́yìn ṣùgbọ́n eléyìí òun náà ni ọ̀rọ̀ lórí sọlátù khawf nígbàtí a bá ń bẹ nínú stéètì ìbẹ̀rù ǹjẹ́ kò yẹ kí agbérun jù sílẹ̀ ibi tí irun pàtàkì dé nígbàtà bá ń bẹ nínú bẹ̀rù a sì tún gbọ́dọ̀ kírun náà ìgbàta bá ń bẹ nínú ìbẹ̀rù agbọ́dọ̀ kírun adẹ̀gbọ́dọ̀ kírun yìí subhanahu wa ta'ala tí ó pàṣẹ fún wa láti kí bákanáà agbọ́dọ̀ kí ní ọ̀nà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó pàṣẹ eléyìí sọ fún wa pàtàkì irun kíkí bákan náà ká tún kí irun yìí bó ṣe yẹ ká kí gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe síwájú ọkùnrin ó gbọ́dọ̀ kírun ní jẹ̀má ni ọ̀ràn yẹn ni fún ọkùnrin láti kírun ní jẹ̀má obìnrin ni ó ń ṣe ọ̀ràn yẹn fún láti kí ní jẹ̀má ṣùgbọ́n ọkùnrin ọ̀ràn yẹn ni ká kí ní jẹ̀má kádẹ̀ tún kí ní àsìkò rẹ̀ ẹni tí ò ní kí ní jẹmọ́ òun lẹni tó bá ní ìdí tí ẹ̀sìn gbà wọlé láti mọ́ kí ní jẹmọ́ àbẹ́ni tí ẹ̀sìn yọ̀ǹda fún ipò lè mọ́ kí ní jẹmọ́ ẹni tí ó dẹ̀ ní kí ní àsìkò a jẹ́ wípé ọlọ́wọ́ bá yọ̀ǹda fún wípé kó mọ́ kí ní àsìkò yẹn ṣùgbọ́n káwò pé máa mọ́ jẹ gbogbo ẹ̀ papọ̀ eléyìí léwu àbí kí yẹn kún ó ma pa jẹmọ́ jẹ́ ilé iléwu òun ló fi jẹ́ pé nínú ọ̀rọ̀ abdullahi bin masoud rọ̀dí aláwọ̀ anhu ta ti ka fúnra wa sẹ́yìn gẹ́bó ṣe ń bẹ ní sọ̀hìn muslim àtàwọn tíra àdífì mi abdullahi bin masoud rọ̀dí aláwọ̀ anhu ó ni man sarrahu an yẹ́ lọ́lá muslima ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba ní mùsùlùmí tó bá dọjọ́ ọ̀la ìyẹn tó bá dọjọ́ ń gbéǹde alkiyama falyuhafiz ala aula isolawat haithu yunada bihin irun wákàtí márààrún dọwọ́ rẹ̀ kó dún ní máa kó máa kí e ní gbogbo bí tán bá ti ń pèpèsè wọn ló fi jẹ́ pé pàǹtí ọ̀rọ̀ ni ká ní mọ́ṣáláṣí tiwa kò sí tó ń jẹ́ mọ́ṣáláṣí tiwa wà annal masaji dalila gbogbo ibi tán bá ti pè ní mọ́ṣáláṣí tọ́lọ́wọ́ ọba ni musulmi tó ń rí kọjá tó gbọ́ kún wọ́n pèrò ń bì kan ní tó pọ́n lé òun náà ni pé kó yà kírun àfi tó bá bọ́ sí àsìkò ìnira fún olókùn من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على أولاء الصلوات حيث ينادى بهن gbogbo ẹni bá fẹ́ pàdé ọlọ́wọ́ bá dáadáa tó bá dọjọ́ ọ̀la ìrùn wákàtí márààrún dọwọ́ rẹ̀ kó dún ní máa kó jẹ́ pé rẹ̀ ní gbogbo tó bá ti ń pèpè sí ó ní fa ṣára àlìnàbí yíkò súnanà lèhúdà ó ní tí mo fi ń so léyìí fún yín òun náà ni pé ọlọ́run ọbọba àlékiọlá ó ti ṣe lófin fún òjíṣẹ́ yín sunan alhuda àwọn ìlànà mọ̀nà wà iná húnnà mi sunan alhuda irun wákàtí márààrún yìí kálẹ̀ kí ń jẹ mọ́ lára ìlànà ìmọ̀nà tí ọlọ́run ọba tó fún ànábíwá muhammad sallallahu alaihi wasallam oníwàláwó sọlẹ́ìtùn fíbuyútíkùn kama yùsọ́lẹ̀ adal mutakhalif ó lẹ́yìn èèyàn tẹbá dìsáì pé ẹfẹ́ ma kírun lé yín bí ẹni tí ó ń wá mọ́ṣálásí ṣe ma ń kírun lé rẹ̀ lataraktum sunnata nabi yeku ẹgbẹ́ ìlànà mọ̀nà tí ọlọ́run ọba tó tẹ́ bá fi ìlànà òjíṣẹ́ yín lẹ̀ ladọ́látò ẹ̀ sọnù látàrẹ̀ abdullahi bin masoojin rọ̀díaláwà anhu ìgbà tí wà parí ọ̀rọ̀ ẹ̀ ó ní wàlàkọ̀dà alimtuna wà máa yẹ tàkàlà fa'an àmìnà ilẹ̀ munafikun ma'alumun nifak ó ní lójú ayé anabi muhammad sallallahu alaihi wasallam èèyàn tí ó bá kí ń wá mọ́ṣáláṣí tí ó dẹ̀ ń ṣe pó ní excuse tẹ́sí gbà wọlé onírú àwọn èèyàn bẹ́ẹ̀ mùnáfìkì la mọ̀ pé wọ́n ń wá mọ́ṣáláṣí láti wá kírun jẹ̀mọ́ ó ń so eléyìí fún àwọn ọmọ kéwu rẹ̀ láti lè sọ fún wọn pàtàkì ìmọ̀ kírun wákàtí márààrún pàtàkì ìmọ̀ kí níjẹ̀mọ́ ọ̀rọ̀ yìí tí a fẹ́ bára wa sọ òun náà ní nípa sọ̀látùl khawf bá a ṣe máa ń kírun ọ̀ràn yẹn ń gbàta bá tún bẹ nínú bẹ̀rù pàtàkì irun òun lélẹ́yìn sọ fún wa nípa pé ta bá tún bẹ nínú bẹ̀rù náà a tún máa kírun ogun a tún a ní sọ pé ogun láwà ká máa tí ìsọ ẹni tó ṣe pé ìdí ọjà ló wà ní òjì ó ìdí ọjà ló wà ní òjò ó kírun ní jẹ̀mọ́ torí gbogbo ẹ yàtọ̀ síra wọn ẹlòmí tẹbá wo ohun kírun ní tẹbá wo lọ tẹwò bọ́ àìkírun rẹ̀ torí ayé náà ní òjò ó kírun ẹlòmí yóò mọ kí ṣùgbọ́n tí ó bá kí kò ní kí sásìkò akàfúnra wa bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé fọ̀kọ́lá famin bá àdín mọ́kàlfún gbàtọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa àwọn èèyàn gidi tán ó ní àwọn èèyàn jẹgẹjẹgẹ kan wá lẹ́yìn wọn àdọ́rù sọ́lá irun wọn kí sásìkò rẹ̀ wọ́n ṣe pé wọ́n ń kí ṣùgbọ́n wọ́n ń kí nígbà tó bá rọ̀ wọn lọ́rùn tó wù wọn láti kí ni wọ́n kí wọ́tọ́bà ṣahawat ilà mọ̀ntàbà wà mẹ́nà wà àmìlà sọ́ọ̀lìhà àfẹ́yìn tó bá túbá nu wọn tó ronú kí wàdà bákan náà gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó dẹ̀ ṣiṣẹ́ dáadáa ọ̀tọ̀ ni wípé kíyàn túnmọ́ kí sí àsìkò ẹlòmíì yóò kí lásìkò rẹ̀ ṣùgbọ́n yóò dá kí so yóò wò pé jamaatan kí mọ́ṣáláṣí àwọn náà kú lè àbíkẹ́ lómi tí ẹ̀lẹ́ akú ti gbọ́ pán àfá sọ wípé irun jẹmọ́ ṣọ́ra ẹ̀yàn èyí tá ma bára wa sọ yìí yóò tún ma fi rinlẹ̀ fún wa wípé irun jẹmọ́ ọ̀ràn ẹ̀yàn ni òun náà ni sọ̀látùl khawf bí a ṣe ma kírun nígbàtà ogun kan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó participate mẹ́ngbà tí gbogbo àwọn ọ̀tá àtàwọn yahudi ni àtàwọn kẹfẹ́rí mẹ́kà gbogbo wọn báyìí wọ́n parapọ̀ lórí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wá gbẹ́ trenchì sínú madina tí wọ́n lè fi wọ́ eléyìí kò jẹ́ kí wọ́n lè wọnú madina àwọn mùsùlùmí bẹ́ẹ̀ nulẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wọ́n sọ̀rọ̀ ń di madina situation yìí ni ó lé débi pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ìrún asri kò lè kí àfìgbàtílẹ̀ ṣú anábíwá muhammad sallallahu alaihi wasallam in tó sọ náà ni pé mala allahu kubur alkaumi naran kí ọlọ́wọ́ bá kó jẹ́ kí sàárè wọn kú fúnná lakọ̀ṣẹ́galúnà àni sọ́látù wọ́stọ̀ irun àárín méjì tó ń ṣe irun asì wọn àjẹ́ ká lè kí ní àsìkò tó yẹ káàkì kí la fẹ́ ló ń belé yìí o ní pé ní alẹ́bọ̀wà muhammad sallásá ń bàjẹ́ pé kò rí irun asì kí àfìgbà tí magrib wọlé lẹ́yìn eléyìí lọ́lọ́run wá sọ fún wọn bí wọ́n ṣe mọ́ kírun nígbàtí wọ́n bá ń bẹ nínú rúbẹ̀rúbẹ̀ so làwọn afáàfin pè ní sọlátùl irun ìbẹ̀rù ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa nínú alkùránù kerim ó ní wa ìdàkúnta fi wa akọ́mta láwọ́mùsọ́lá tí rí òjíṣẹ́ ọlọ́mọba wọ́n bẹ láàrin wọn fa akọ́mta láwọ́mùsọ́lá tó ń kírun fún wọn faltakumtọ ifatun minu mark ẹ̀pìnra sí méjì kí àwọn kan kama bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ fọ̀lítẹ́kùntọ́ ifọ́túnmínú mark káwọn kan máa bẹ pẹ̀lú ẹ fàlíyà kúrò asìlíhátàwò nǹkan já wọn kan mú dání tọ́mámú nǹkan já wọn dání tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni fàyídá sájádú tó bá di pé wọ́n lọ ṣe ìforíkanlẹ̀ tí wọ́n kí rákà kan ní bákanáà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni falikun mi wọ́rọ̀ ikùn káwọn lọ dúó sẹ́yìn wàlítàtí tọ́ ìfọ̀tún okùrọ̀ lamiu sọ́lù àwọn gúrùpù kejì tí wọ́n tí kírun káwọn náà wá faliu sọ́lù mark káwọn náà tún kíra kàkan pẹ̀lú ẹ̀ ojú ogun ọ̀pọ̀lọpọ̀ ọba sábà máa ń ṣẹlẹ̀ nígbàtà máa ń bẹ lórí ìrìn àjò tàbádẹ̀ ń bẹ lórí ìrìn àjò asábà ma kíraka méjì fún ìrùn àìlà fún ìrùn alásárì ìrùn ìṣáì ọlọ́wọ́ba subhana wa ta'ala wa kọ́ wọn ipé tó bá ń kírun fún wọn tẹ́ ń bẹ lójú ogun tó ṣe pé ń bẹ̀rù pé àwọn ọ̀tá ń bẹ níwájú yín àbọ̀n bẹ lẹ́yìn yín tí àsìkò òrùn bá tó ọ̀nà tẹ́ fi gba kírun ní kírun pẹ̀lú àwọn èèyàn kan àwọn tó kírun pẹ̀lú ẹ kí àwọn náà mú nǹkan ẹja wọn dání kankirun pẹ̀lú ẹ tó bá di pé wọ́n ṣe ìforíkanlẹ̀ dàtí tán bá kíráka ẹyọ kan pẹ̀lú ẹ wọ́n ó tún kíráka kan fún ara wọn so tán bá kíráka ẹyọ kan fúnra wọn tí wọ́n ó di méjì títí ẹ ṣì máa jẹ́ ẹyọ kan àwọn tán kíráka kan fúnra wọn yẹn kún ẹyọ kan tán kí lẹ́yìn rẹ̀ àwọn ó sálámọ̀ àbí kó ṣe wípé wọn ní tí sálámọ̀ oríṣiríṣi ọ̀nà lànẹ́bíwá muhammad sallásán fi ṣàlàyé fún wọn láti lè máa kí àwọn afá ló tó bí ọ̀nà bí méje tó ṣe pé wọ́n fi ń kírun nígbàtà bá ń bẹ nínú bẹ̀rù àwọn gúrùpù tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀yẹn àwọn èèyàn ó tún wá lọ dúró síbi tí àwọn gúrùpù àkọ́kọ́ wà àwọn tó ń ṣọ yín gbàtẹ́yìn kírun àwọn tó ṣọ yín wà kírákẹ́ ọ̀kan tó kù pẹ̀lú ẹ títí ó di méjì tí wọ́n jẹ ọ̀kan ìwó àwọn wà mú ẹyọ kan títí wọn tó kù wá tí wọ́n mọ dúó dè wọ́n lórí ìjòkó ìgbà títí wọn náà bá pé méjì táwọn náà ṣàtáyá òun sálámà àwọn ó sálámà àwọn tọ̀hún táwọn ti sálámà ẹ̀ tí wọ́n ti pé méjì tí wọ́n bá dẹ̀ tí sálámà tẹ́lẹ̀ torí pé ó lè tún wá situation míì tó ṣe pé ọ̀tọ́ ma bẹ́ wájú wọn wọ́n tún lè kí lọ́nà wípé ìmáàmù ó kìráka gbogbo ójọ tó lẹ́yìn ìmáàmù tí wọ́n wo àwọn ọ̀tá wájú ṣùgbọ́n tí wọ́n bẹ́ ń sáfún wájú pẹ̀lú ìmáàmù tí ìmáàmù bá lọ sí rùkú àwọn náà lọ rùkú àwọn tán bẹ lẹ́yìn tí wọ́n náà lọ rùkú ṣùgbọ́n tí ìmáàmù bá lọ sí ìforí kanlẹ̀ àwọn tán ń bẹ lẹ́yìn tán bẹ ń sáfú ẹlẹ́ẹ̀kejì àwọn ò ní lọ sí ìforí kanlẹ̀ àwọn á dúó tún mọ wọ àwọn ọ̀tá wájú ṣùgbọ́n ìmáàmù àtàwọn sáfú àkọ́kọ́ àwọn ó lọ ìforí kanlẹ̀ tó wá di pé wọ́n kíráka alákọ̀ọ́kọ́ táwọn dìde àwọn tán ń bẹ lẹ́yìn táwọn ò tí lọ ìforí kanlẹ̀ ṣùgbọ́n ti ṣe rùkú àwọn ó ẹ̀ṣẹ̀ wá lọ ṣe rùkú àwọn ó ẹ̀ṣẹ̀ lọ ṣe rùkú táwọn náà bá wá ṣe àwọn òṣèṣẹ̀ lọ ṣe sùjú tán wá ṣe sùjú táwọn náà dìde wọ́n wá pààrọ̀ ara wọn àwọn tán bẹ ń sáfó àkọ́kọ́ bọ́ sí sáfó ẹlẹ́ẹ̀kejì àwọn tán bẹ lẹ́lẹ́ẹ̀kejì ó bọ́ sálákọ́kọ́ wọ́n tún wá kí ìbọn ṣe kí i lákọ́kọ́ tó ṣe pé sáfó àkọ́kọ́ tí mo bá fẹ́ lọ ṣe forí kanlẹ̀ wọ́n ó ṣe forí kanlẹ̀ pẹ̀lú ìmáàmù sáfó tó ń bẹ lẹ́yìn àwọn ó tún mọ wò wọ́n wọ́n mọ wọ̀ ọ̀kan torí táwọn tó wá fẹ́ àtàkì wọn látọ̀ ọ̀kan tabawo a rí pé àwọn kankan ti change níbi bá ṣe mọ́ ń kírun torí pàtàkì kákírun lásìkò òun ló fa táwọn nǹkan fi change pàtàkì irun jẹ̀mọ́ náà òun làwọn nǹkan fi change eléyìí lọ́pọ̀lọpọ̀ lónìí a mọ́ fi ráre wọn ní kírun lásìkò bẹ́ẹ̀ ni ó tún fi irun jẹ̀mọ́ ráre ìgbàtí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala bá kọ́ àwọn olùgbàgbó òdòdó bí wọ́n ṣe kírun ní àsìkò bẹ̀rù bó wà lẹ́yìn tó ṣe pé àsìkò fàájì ni ẹni tó ṣe yí pé fàájì ni wọ́n ń ṣe ní òjò kó wá kírun lásìkò fàájì ni wọ́n ń ṣe ní òjì ó kírun ní jẹma ọjà náà ń tà kírun jẹma ọjà náà ń tà kírun lásìkò àwọn tí wọ́n ń jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba sùnkánà wọ̀tàálá bá kọ́ wọn bí wọ́n ṣe kírun nígbà tí wọ́n ń bẹ nínú ìbẹ̀rù pé táwọn bá lọ nà gẹ̀rẹ̀ rárá ní ọ̀tálẹ̀ àtàkì wọn ọlọ́wọ́n ọba sùnkánà فلتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك ọlọ́run ní tó bá ń kírun fún wọn nínú bẹ̀rù ẹ̀ṣẹ́ bá ṣe ṣàlàyé òun náà ni pé ẹ̀pìnra yín sọ́nà méjì káwọn kan kákọ́kọ́ kírun pẹ̀lú ẹ̀ kákíraka kan pẹ̀lú ẹ̀ kákíraka kan fúnra wọn kó fi jẹ́ méjì wọ́n lè sálámọ̀ bẹ́ẹ̀ tó bá rẹ̀ jẹ́ pé ọ̀tá ń bẹ ń wájú ni gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé àwọn kan ó bẹ ṣe débi pé wọ́n ó ṣe ìforíkanlẹ̀ àwọn kan ó mọ ṣọ yín ìgbà tó wá di dìde padà àwọn tí wọ́n ti ṣe ìforíkanlẹ̀ náà lọ ṣe ìforíkanlẹ̀ wọ́n tún pààrọ̀ ara wọn àwọn tí wọ́n bẹ ṣe ìforíkanlẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn ó bọ́ sí rákẹ́ wọ́n ó sáfù ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bẹ ṣe ìforíkanlẹ̀ ní àkọ́kọ́ wọ́n ó sí sáfù àkọ́kọ́ kí àwọn náà lè jàǹfàní irú tí àwọn tàkọ́kọ́ jàǹfàní pẹ̀lú ẹ ìyẹn tí ọ̀ta bá ń bẹ ń wájú ṣùgbọ́n tí ọ̀ta bá ń bẹ lẹ́yìn àbọ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí ó èkì lélẹ̀ tí ọlọ́mọba subhana wa ta'ala tí ó ṣàlàyé fún òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní nǹkan ìjáwọ́ náà ká má gbé jùlẹ̀ kí wọ́n mú dání kí wọ́n jẹ́ kó wà lẹ́rọwọ́ tó àwọn ọlọ́ni wádẹ̀ lẹ́dínà káfọ́rù láwọ́tàfúlúna an aslihatikum wa amtiatikum fayemiluna alaikum melatan wahida ọlọ́ni àwọn kẹfẹ̀rí tẹ́ ń bá já ọlọ́ni tó ń bẹ́nú ni wípé kẹ gbàgbé nǹkan ìjà kalẹ̀ tó ń bẹ nú èròǹgbà wọn ni pé àwọn èsì ń pa yín kẹ gbàgbé ẹ̀ka ilẹ̀ káwọn lé àtàkì yín lẹ́ẹ̀kan náà eléyìí ojú ogun ni ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ni ó ti ń so eléyìí fún wọn so ìgbà míì ogun lè le débi wípé wọn ní rí eléyìí gan ṣe lọ́lọ́wọ́n bá fi sọ ní ayé bínú suratul bá farijalan ẹkírun lẹ́ni tó ṣe wípé ń bẹ lórí ìdúró àbórin lọ aurukbanan àbíkẹ́ kírun lórí nǹkan ọ̀gùn yí tí ogun bá lè délẹ̀ pé tẹ bá ní ẹtú fọ́ọ̀mù sáfú pé ẹ fẹ́ kí níjẹ̀mọ́ yóò tún wá lè ọlọ́wọ́ba subhanahu wa ta'ala farijalan ẹkírun lẹ́ni tó rìn lọ aurukbanan àbí lórí nǹkan ọ̀gùn yí so ló jẹ́ pé ìgbà míì nǹkan lè ogun lè le débi wípé àti ṣe rùkú àbí ṣe sùjúdù yóò le gan ìyẹn ó lè jẹ́ pé yóò mọ kírun pẹ̀lú pé kó kàn mọ fi orí kó mọ fi ṣe àpèjúwe ipò ń kírun tí nǹkan bá lè dé lẹ́fù a lè kírun bẹ́ so ló jẹ́ pé ma ń sọ fún wa pé aláàrẹ tí ààrẹ òyà lópin ìgbà tí láàká ibá ṣe ń bẹ yóò kírun bó bá ṣe mọ́ náà ni tó bá ṣe pé ń tó kù ní pé kó mọ́ forí náà jì ní irun tí kí bí ọlọ́run torí mi kí ló dé torí pé ẹni yìí ò ní àgbọ́yé ń pa ẹ̀sìn ni situation tí yẹn bá wù wà yóò kírun bó bá ṣe ní agbára mọ́ torí pé ọlọ́wọ́n bá ní farijalan aurukubana ẹ kírun lẹ́ni tó ń rìn àbí lẹ́ni tó ń gun nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní orígun ìwò ìrún ní ó wò ó ta bá ní ká wò ó ṣùgbọ́n torí àsìkò oorun káwọn nǹkan yẹn wó kádẹ̀ kírun ní àsìkò rẹ̀ ní ó pàtàkì àbí tó bá yẹ pé irun ta lè papọ̀ mọ́ra wọn bí irun àyílà àtàlásárì irun yẹn ó da ilé rẹ̀ so that a lè ríbi kí dáadáa bó ṣe yẹ ká tí a bá ń bẹ nínú situation tó ṣe pó lágbára gan ṣùgbọ́n irun tí a lè papọ̀ bí irun magribi àti alásárì a lè pa méjì papọ̀ a gbọ́dọ̀ kí bá a bá ṣe lágbára mọ́ láti kí nínú bẹ̀rù wọn ló jẹ́ pé ẹlòmí tó bá ṣe ìrìn àjò bóyó ń bẹ nínú plane ni àsìkò oorun wá tó kálásìkò oorun àṣùbá tó ìrìn àjò rẹ̀ rẹ̀ ní bóyá plane ò ní land until a bí 5 hours ọgọ́rọ̀ àwọn èèyàn ní wọn ní kàkúfèlé ọgọ́rọ̀ alálàájì ni ó mọ̀ lọ kírun àṣùbá rẹ̀ nígbà tó bá débi tó ń lọ bóyá jẹ́dà ní plane ní ti fẹ́ lọ láǹdì ni àbó ń padà bọ̀ wá sí nàìjíríà ni tó ṣe pé lagos ni ó ti wá láǹdì ìgbà tó bá láǹdì yẹn ìgbà yẹn ni ó tó kírun àṣùbà lẹ́yìn ìgbà tí oòrùn ti yọ eléyìí kò ń ṣe nǹkan tó bójú mu a kí bá a bá ṣe lágbára láti kí i mọ́ torí wípé kí ni ìrun kákì ní àsìkò rẹ̀ ó pàtàkì púpọ̀ láàfáà ma fi rinlẹ̀ fún wa yí pé àkádù ṣùrú ti sọ́lá èyí tó fi pàtàkì jùlọ nínú àwọn mọ́jẹ̀múrun òun náà ni alwakt òun ni àsìkò òun ló fi pàtàkì jùlọ tó bá ṣe pé torí àsìkò àwọn nǹkan kan ó jábọ́ nínú àwọn nǹkan mí tó jórígun oorun kó jábọ́ kádẹ̀ kírun ní àsìkò rẹ̀ torí pé tabalá ń kírun jẹ̀mọ́ kan jọmọ́ ń gbà mí àwọn nǹkan mí nǹkan mọ́ ń jábọ́ lápẹjúwe sẹ́ni tó wọnú mọ́ṣáláṣí àwọn pẹ̀tà bá ti kí irun rákẹ́yọ kan a lè jòkó kálá fẹ́ ṣàtáyá ṣùgbọ́n ní tó wọnú mọ́ṣáláṣí tó bá ìmọ́mù lórí rákẹ́ lẹ́ẹ̀kejì ìmọ́mù jòkó òun ṣe àtáyá títí ẹ̀ ẹni tó ń kọ́ṣe ìmọ́mù tó ṣe pórí rákẹ́ lẹ́ẹ̀kejì torí pé ni tó ń kọ́ṣe òun nìyẹn so wílé yìí sọ fún wa pàtàkì irun jẹ̀mọ́ pàtàkì irun gẹ́gẹ́ fún rẹ̀ pàtàkì kírun sí àsìkò gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́wọ́ bá subhana wa ta'ala fi rin ilẹ̀ nínú alkur'an kareem ṣùgbọ́n lónìí ọgọ́rọ̀ musulmi ni ò ní kàkún fún àwọn nǹkan wọ̀nyí ọgọ́rọ̀ musulmi ni ó torí pé ó ń ṣe bísínẹ́sì kan sí kejì abóńjókòó ṣe mítí nìkan sí kejì tí ó ń ṣe nǹkan tó ṣe pé àwújáre ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ yóò fẹ́ sásá bẹ̀rẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam lára àwọn nǹkan tó ṣe wípé a ti kà fúnra wa sẹ́yìn òun ni pé ńgbà tó ń bẹ lórí ibùsùn ààrẹ tó ṣe pé ó tẹ́kẹ̀ẹ́ bí ọjọ́ mélòó kan ó ń gbìyànjú àti wá sí mọ́ṣáláṣí pọ̀ ó dé pọ́ìntì kan tó ṣe pé kò lè wá sí mọ́ṣáláṣí mọ́ ìgbà tó ń wá sí mọ́ṣáláṣí yẹn èèyàn méjì ni ó fi ara tì tí èdè mọ́ṣáláṣí òjìdí ànábí ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹlòmí ó lè jẹ́ pé nǹkan díẹ̀ báyìí náà ni tí ó ṣe ó lè mọ́wà ò ti ẹ̀ ní ẹskíùsì kankan ju pé kí ni ó lè ló mọ́ ń pẹ́ jí òun dẹ̀ mọ́ ńlá kó ń sun yẹ kó ń tẹ́ra àwọn lọ́rùn ó sì ń bẹ láyé ló ń sunrun tó ń tẹ́rẹ lọ́rùn tó bá sí láyé má oòrò jọ wájú ọlọ́run kò sígbà tó ṣe yí pé ọlọ́run ọba tó ní wá ò lè gbẹ̀mí wa ẹ̀mú sin lọ́hun dáadáa ìyẹn ò ní kí ọlọ́mọ gbẹ ẹ̀mí nígbà tí àsìkò ẹ bá tó kò rẹ̀ sẹ́ni tó mọ nǹkan tó ṣe pé wọ́n ṣe gbẹ̀yìn akàmọ̀ wípé a ní àwọn oríṣiríṣi goals àti àwọn aims target oríṣiríṣi tá ń lé ṣùgbọ́n ẹjẹ́ ká mọ̀ pé wà lámù ànàlá yàhúlù bẹ̀rẹ̀ almari wa kọlbì ẹjẹ́ ká mọ̀ pé gbogbo ń ta aláǹlé yìí ìjọ bóge tó ṣe pé ta níta fẹ́ achieve wà nírí achieve ń gbà mí àwọn katala kójọ lọ́rọ̀ ìsídà ká fi wọ́lẹ̀ àbí kan fi wálẹ̀ méjèèjì náà là ń rí ẹlòmí ti ní tí ò ní mọ́ ẹlòmí ìdẹ̀ ní ó ní in tó ní pọ̀ ńlẹ̀ jantirẹrẹ ṣùgbọ́n olú fún wọ́lẹ̀ àwọn tí wọ́n mọ́ bó ṣe kójọ àwọn ni wọ́n padà ń gbádùn ẹ̀sìn so kí n kálukú wa káwọn nǹkan tá a ti síwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́ni wa ma tuqaddimu li anfusikum min khairin tashidu inda allahi wa khairan wa azama ajra ite ba ti síwájú wájú subhanahu wa ta'ala ní dáadáa ẹ̀bà ń dáadáa wájú ọlọ́wọ́ bá ilé ní kí ẹnì kọ̀ọ̀kan wa káwó irun jama irun wákàtí márààrún kákí ní àsìkò ẹmọ́jà ẹni tí ò bá máa bẹ́nú àwọn tó níjẹ ní excuse níwájú ọlọ́wọ́ bá tí ò kírun ní àsìkò tó yẹ kó kí àbí kò kí ń jẹ máa kírun yẹn bẹ́ẹ̀ mọ̀ pé òun fi ìlànà nẹ́bí muhammad sallá asámlẹ̀ ní agbègbè yẹn ilé ni kọ́lọ́ wa fún wa doctorate láti attend sí ní àsìkò tí wọ́n ń kírun ká save life àti ká lọ kírun jẹmọ́ àbí ká kírun ní àsìkò èwo ló tóbi jù ká save life ń gbà yẹn ojú pé kálá fẹ́ kírun ní àsìkò yẹn lọ pàtàkì jùlọ tó bá pé irun ta lè papọ̀ mọ́ irun tí ó ń bẹ ń ẹ̀ ni àbí irun tó ń bẹ lẹ́yìn rẹ̀ àwọ̀ gbọ́dá sí bẹ́ẹ̀ láti lè save life yẹn kò ní dókítà tó epo fẹ́ ṣe operation ní àsìkò kan àbí ká ní surgeon tó fẹ́ ṣe operation ní àsìkò kan irú èèyàn bẹ́ẹ̀ lè ní excuse ṣùgbọ́n tí nǹkan bá lè débi wípé òkè yóò padà lead ẹ lọ síbi kí ó pa irun alásàrì papọ̀ mọ́ irun magreb irú situation bẹ́ẹ̀ yóò wá bí ó ṣe kí irun alásàrì yẹn ni kò ṣe pé kó ló fẹ́ lọ papọ̀ mọ́ magreb torí pé irun alásàrì kò ń ṣe irun tá papọ̀ mọ́ magreb kò ń ṣe irun tí a papọ̀ mọ́ magreb so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ àrí àwọn ní ṣíwájú afọ́jú tó ṣe pé ń gbọ́ ipé wọ́n ń pèrún ó lè lọ́bá nẹ́bọ̀ muhammad sallásán pé ń gbọ́gbọ́n pèrún ó fẹ́ ká nẹ́bí yọ̀nda púpọ̀ ma kírun lé anábí lọ́wọ́ rẹ̀ ṣe tí ó ń gbọ́gbọ́n pèrún ló ń gbọ́gbọ́n pèrún anábí láti wá kírun jẹmọ́ so ká máa ti sọ ẹni tó ṣe ike bí a àwọn nǹkan tí ò tó nǹkan láròyé láàmọ́ so mọ́ bí ọ̀rọ̀ bísínẹ́sì bí mítíìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọgbẹ́ mi mítíìnì yẹn ni ó káǹkà ń wájú ọlọ́wọ́n ọba ju irun ta fẹ́ kí lọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé irun ta bá kí bó ti tó àti bó ti yẹ yóò reflect inú gbèsè ayé wa iná sọlá tàtẹ́ni ha anilfàṣà ìwọlmùnkàrà irun o mọ́ ń kọ́ wà bàjẹ́ fún yẹn ni ẹni tó bá ń kírun tí irun ò tí gbà wà bàjẹ́ lọ́wọ́ ẹ̀ kò ṣe kí ààrẹ dáadáa kò tí kírun yẹn dáadáa ni tó bá kírun yẹn dáadáa bó ṣe kó kí yóò ní lápá dáadáa wájú rẹ̀ àwọn ìwà àbàjẹ́ tó ń wù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mọ̀ ràn án lọ́wọ́ láti lè jáwọ́ ń bẹ́ kọlọ́mbà subhana wa ta'ala kò ṣàánú wa an abdullahi bin umar abin khattab radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi bin umar ọmọ khattab kọlọ́mbà ayọ́nu sí àti bàbá rẹ̀ قال أصبعك صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف وديش يولم وباكر فوا إنو تي أكي فوا انباتي أنبنين في بعض أيامه alẹ́tí lákíyà fi ẹ̀láàdúwà níkanú àwọn ọjọ́ tó ṣe púpàdé àwọn ọ̀tá fàkọ́mọ̀tọ̀ ìfọ̀túnmá àwọn gúrùpù àwọn gúrùpù kan dúró pẹ̀lú ẹ̀ wọ̀tọ̀ ìfọ̀túnbíza ìlàdú àwọn gúrùpù kan àwọn dojúkọ àwọn ọ̀tá fọ̀sọ́lábìlẹ̀dínà máa àwòrán àwọn tó ń bẹ pẹ̀lú òkíraka wọ́n lọ dúró sí àyè tí àwọn ọmọ ìyá wọn dúró sí tẹ́lẹ̀ wàjá àkàrún àwọn gúrùpù kejì wá fasọ́lábí muraka'a ó tún kí raka kan pẹ̀lú wọn wàkọ́dọ̀ ti tọ́ ìfàtà ní raka'a tan raka'a gúrùpù méjèèjì wọ́n kí raka kan kún èyí tí wọ́n kí lẹ́yìn muhammad sallallahu alaihi wasallam tí wọ́n náà fi jẹ́ méjì gẹ́gẹ́ bí náà ni wọ́n kìí torí pé wọ́n bẹ lórí àjù ni so lára àwọn ọ̀nà tánàbí sọlá fi kí ni so wọ́n padà ń kírákẹ́ ọkọ̀ kan kún fúnra wọn yàtọ̀ fún ìtí àṣàlàyé tẹ́lẹ̀ an yazid bin roman an sọ́ọ̀hì bin khawat látọ̀dọ̀ yazid ọmọ roman látọ̀dọ̀ solomon khawat bin shubair amma sallama a rasulillah sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ìkan lára àwọn sàábé tó kírun pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó ní wọ́n kírun pẹ̀lú òjíṣẹ́ ọlọ́mọba sọ́látà zátì ríkọ́ irun zátì ríkọ́ irun kan tí wọ́n kí nígbàtí wọ́n lọ jagun kan tí wọ́n pè ní zátì ríkọ́ ogun yí wọ́n pè ní zátì ríkọ́ nítorí wípé àwọn sàábé tí wọ́n lọ sójú ogun yìí ẹsẹ̀ wọn ó fàyà pẹ́rẹpẹ̀rẹ pere látara ìrìn torí wọ́n ń rìn lórí ẹwọ̀ oró òkúta ni so ló jẹ́ pé àwọn kan ti gbìyànjú fún islam àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe fàájì sí ní kọ́nà ọba kó ṣàánú wa sọ́látàl khawf ìgbà tí àsìkò òrùn tó tó ṣe pé àwọn ọ̀tá ń bẹ pẹ̀lú wọn òjíṣẹ́ ọlọ́wọ́ annatọ̀ ifatan sọ́fọ̀t máa àwọn kan lẹ́yìn rẹ̀ wọ́tọ̀ ifatan wíjá aláàdù àwọn kan dojúkọ àwọn ọ̀tá fasọ́lábi lẹ́dínà ma àwọ̀raka àwọn tán bẹ pẹ̀lú òkíraka kan pẹ̀lú wọn fún masábàtà kọ́ iman lẹ́yìn náà nábi wá dúró sọ́lọ́lá asálà fa àtàmúlẹ̀ fúsìn àwọn yẹn wá kíraka kan kún ti wọn fún mọ̀ sọ́ra fún àwọn lọ fasọ́fù wíjá aláàdù àwọn náà lọ dojúkọ àwọn ọ̀tá tí wo àwọn ọ̀tá wọ̀já àti tọ́ ìfọ́tún gúrùpù kejì náà wá wá fasọ́lábi moraka àtàlẹ́tì bákíyàt òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí ráka kejì pẹ̀lú wọn fún masabata jalisan ó wà ń bẹ lórí ìjòkó wà àtàmúlẹ̀ àfúsìn àwọn iná sáré kí ráka ẹyọ ọ̀kan kó ti tiwọn kó jẹ́ méjì fún masallama bihim lẹ́yìn náà anabi ṣùgbọ́n àwọn padà sálámọ̀ fúnra wọn ni àwọn gúrùpù kejì àwọn ẹ̀njọ́ ìsálámọ̀ pẹ̀lá nẹ́bí so láti lè pin dédé náà torí pé kí ni gbogbo náà ni wọ́n jọ wà pẹ̀lú òdíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wasallam ọ̀nà kan tún ni eléyìí náà عن جابر بن عبد الله الأنصاري لا ترى رضي الله عنهما قال وعيون سيوم واتي ببار قال أصبعك ṣahidtu ma rasulillahi sallallahu alaihi wasallam salat al-khawf ó ní mo witness irun bẹ̀rù pẹ̀lú anabi sallallahu alaihi wasallam fasofafna sofei ó ní afọ́ musaf méjì khalfa rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba wọ̀lá àdúwò bẹ́yìnà wọ bẹ́yìnà kíblà àwọn ọ̀tá rẹ̀ ń bẹ wájú wa báyìí níbi kíblà ta dojúkọ fakabara nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá kábára wọ̀kàbára na jami'an gbogbo wa náà kábára pẹ̀lú ẹ̀ sun marọ́ka òjíṣẹ́ ọlọ́wọ́ bá rukú farọ́ka na jami'an gbogbo wa náà rukú sun marọ́fa ara saubinar rukú ó gbórí dìde níbi rukú wọ̀rọ̀fá na jami'an gbogbo wa náà gbórí dìde níbi rukú sun man hadara bis sujud lẹ́yìn náà nábi lọ ṣe ìforí kanlẹ̀ wọ́sọ́fù lẹ́rí yẹ̀lì òun àti sáfú tó tẹ̀lé wọ̀kọ́ ọmọ sọ́fù mọ́ akẹ́rù fi náà rí láàdó sáfú ẹlẹ́ẹ̀kejì àwọn ń wo àwọn ọ̀tá báyìí àwọn olọ́ ṣe ìforíkanlẹ̀ torí pé tí gbogbo bá lọ ṣe ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kan ewu ni fún wọn àwọn ọ̀tá lè lu opportunity yẹn láti attack wọn falama kọ́dọ̀ nàbí yusọ́lá sam wọ́n dìde in hadara sọ́fù mọ́ àkọrùbí sojoj sáfú tí ó wà lẹ́yìn tẹ́lẹ̀ náà lọ ṣe ìforíkanlẹ̀ wọ̀kọ́ mú àwọn náà dìde súnmọ̀tà kọ́dàmù sọ́fù mọ́ àkọrù sáfú tó ń bẹ lẹ́yìn àwọn bọ́ síwájú wọ̀ta àkọrà sọ́fù mọ́ kọ́dàmù tó ń bẹ wájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀hun náà bọ́ sẹ́yìn in tí àwọn sáfù àkọ́kọ́ enjoy pẹ̀lú pé àwọn ṣe ìforíkanlẹ̀ pẹ̀lú anábìsọ lásán lẹ́ẹ̀kan náà táwọn tala àwọn tán bẹ lẹ́yìn òṣe wọ́n ti wá pààrọ̀ ara wọn àwọn tán bẹ lẹ́yìn tẹ́lẹ̀ bọ́ síwájú àwọn tán bẹ wájú tẹ́lẹ̀ náà bọ́ sẹ́yìn káwọn náà lè ṣe bí àwọn tí wọ́n bẹ lẹ́yìn tẹ́lẹ̀ ṣe ṣe kí àwọn náà lè ṣe bí àwọn tó ń bẹ wájú tẹ́lẹ̀ náà ṣe ṣe lẹ́yìn yẹn ni ثم تقدم الصف المؤخر وتأخر الصف القدم ثم ركع النبي صلى الله عليه وسلم النبي تنككولا قطن ركوع وركعنا جميعا صف مجيجنا ركوع ثم رفع راسه من الركوع أبوري جدني بركوع ورفعنا جميعا بقوانا تنبوري جدني بركوع ثم انحدر بالسجود لا ينوجي شيئا وبالله شيء فريقا له والصف الذي يليه sáfù tó tẹ̀lé àwọn náà tẹ̀lé lọ ṣe ìforíkẹlẹ̀ alẹ́bí kánà mu akharan fi raka àti lúùlà ìyẹn sáfù tó ń bẹ lẹ́yìn tẹ́lẹ̀ tó ti bọ́ síwájú sí wọ̀kọ́mọ̀ sọ́fún mu akharu fi nuhuri làádó sáfù tí òun bẹ lẹ́yìn tó ṣe pá àwọn náà ń bẹ wájú tẹ́lẹ̀ àwọn náà wọ́n wo àwọn ọ̀tá lọ́ọ̀kan in hadara sọfùlmù akharobi sujud sáfù tó ń bẹ lẹ́yìn náà lọ ṣe ìforíkanlẹ̀ tí wọ́n fasajadu wọ́n ṣe ìforíkanlẹ̀ sọmọ sallama nabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́mọba wa sallama wasallam na jami'a gbogbo wa náà wa sallama kọ́lẹ̀ jabir jabir ìyẹn sàbí tí ó gba ọ̀rọ̀ yíwá oníkàmà harasukum aulaibi umara ihim bá a ṣe òun ni bí àwọn tí wọ́n jẹ́ gáàdì ṣe máa ń ṣe pẹ̀lú àwọn olórí wọn lónìí bọ́n ṣe máa ń gáàdì wọn bẹ́ẹ̀ náà làwa náà ṣe kírun wa lẹ́ni tó ń ṣọ́ra wa tá ń gáàdì ara wa nítorí pé kí ni àwọn ọ̀tá wọ́n lè fẹ́ àtàkì wa so ta bá wo a rí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lórí ìrùn ìbẹ̀rù ó ń sọ fún wa pàtàkì èrùn e bákan náà pàtàkì irun ní àsìkò ah, tó yíkọ́ tánwà wọ́pẹ́ káwò pé a àwọn tán gbẹ lójú ogun kò yẹ káwọn yìí túnmọ́ kí irun mọ́ tọ́lọ́wọ́ bá búyàn ní irun àwọn tí ẹ kó bù ní irun lélẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bó bù wọ́n rùn tọ́lọ́wọ́ bá búyàn pé ẹ mọ́ kí irun ní àsìkò ẹ kí ngbà tó bá wù yín àwọn tí ẹ kí ọlọ́wọ́ bá bù ní ẹ kírun lásìkò tó bá wù yín lélẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bó ṣe tọ́lọ̀ ọbọ̀ bá bu àwọn èèyàn nínú pé ẹkùn yẹlẹyẹlẹ àbí ẹ̀dẹ̀ kí ilé tẹ́nipọ̀dì bá rọpọ̀ tútù nù yí ẹkí fún ara yí àwọn tọ́lọ̀ ọbọ̀ fún ní ṣùgbọ́n sì ní kẹ́kí ń jẹmọ́ ó sọ kan pínra wọn sí méjì kí àwọn kan mọ ṣọ́ àwọn kan mọ wu àwọn ọ̀tá káwọn kan mọ kírun so eléyìí sọ fún wa pàtàkì irun pàtàkì kákírun ní àsìkò rẹ̀ àti pàtàkì kákí níjẹ̀mọ́ so ẹni tí ò kírun irú èèyàn bẹ́ẹ̀ ó léwu wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala olóòjẹ́ pé ní tí ó kírun kò ń ṣe mùsùlùmí ní ìtó tẹ́wọ̀n ní ọ̀rọ̀ àwọn afẹ́sìn torí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ ń pa àwọn kẹfìrí ọlọ́ni fa ìntàbù àkọ́mù sọ́lá wà ẹni tó jẹ́ kéfèrí tẹ́lẹ̀ tó bá ti di wípé olóngbẹ̀sìn tó wá ń kírun ọmọ ìyá ni ìkan lára àwọn ẹni ìṣíwájú ó ń sọ ó ní àwọn sàábí anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam kánù láyà ráuna ṣeyan min al'amali tarkó kófùrún ilẹ̀ sọ́lá wọn rí irun mùsùlùmí tí ó lọ hajj ó lágbára àti lọ kò wá lọ ààlè pé ń kéfèrè ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n àwọn sàábí anẹ́bọ̀wà muhammad sallásán ẹbí tí ọ̀rọ̀ rún pàtàkì dé ẹni tí ó kírun wọn rí ní mùsùlùmí olóòjẹ́ pé wọ́n mọ̀rọ̀ jaláwọ̀ ánú ìgbà tí wọ́n stáàbù ẹ̀ gan tí ó lè wà mọ́ṣẹ́láṣí táwọn èèyàn wá lọ kí ń lé ọwá ń sọ wá ń sọ pé ṣẹ́ ti kírun wọn ní bẹ́ẹ̀ ni gẹ́gbó ṣe bẹnu mọ́ta imam malik ó nílà hadhofil islam ilimantara kasola ẹni tí ó kírun ò nípinú islam so ló jẹ́ pé agbọ̀rọ̀ tají ọgọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó ṣe pé àwọn àfáà tí ó gbówó lọ wá ń tàn wá ẹjẹ́ katají islam ẹ̀sìn ọlọ́wọ́ bá ní adẹ̀gbọ̀rọ̀ ṣe bọ́lọ́wọ́ bá ṣe gbé kalẹ̀ ní ẹni tí ò ní tí ò kírun kò wúlò ẹni tẹ́ṣù ti jẹ gàbálé lórí débi pé ìrùn ìgbà tó bá wù ní kí èyí tó bá wù ní ó kí ẹlòmí ibi tó ṣe pé ó mọ́ ń tan rẹ̀ dé a ní bó mọ́ ń kírun ìrúnjúmọ́ agbọ̀rọ̀ kírun wákàtí márààrún ni iná sọláta kanet alẹ́lmínì kìtàbàn mọ́kúta inú wákàtí márààrún nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ní fún gbogbo ẹni tó bá pèrè ní mùsùlùmí kò ń ṣe bójú ọ̀ràn yẹn nìkan ó gbọ́dọ̀ kí lásìkò ni àwọn tí wọ́n kírun lásìkò àmọ́tọ́lọ́wọ́ bá sọ ń pa wọn ní sọ́rọ̀tù maria gẹ́gẹ́ bá ṣe kà fún wa dẹni kírun ní jama náà àti kàsẹ́yìn náà ìgbàtà ọ̀rọ̀ ìrún jama òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó wo ni lakọ̀dà amamtu an amura bi hatobin fayo tatob ó ní tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ni wípé kí n ní kí wọ́n lọ ṣẹ́gi wá súnmọ́ amura rọ́jùlan ma wá pààyàn kan láṣẹ fayo mun nas òun wá kírun fáwọn èèyàn súnmọ́ ukhalif ilá rìjálì ni takhallafuna anisọ́lá àwọn ṣùgbọ́n àwọn àfá wọn ní ànẹ́mìsọ̀ lásán ò ṣe torí àwọn kan bẹnulé tí ìrún níjẹ̀mọ́ ń ṣọ́ra ìlé lórí bí àwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ kéèké so torí ẹ̀ ànẹ́mìsọ̀ lásán ò padà ṣe ṣùgbọ́n sọ fún wa pàtàkì kákìrún níjẹ̀mọ́ so ló jẹ́ pé gbogbo bí débi pé ànírántí tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó ṣe lọ́rọ̀ yàn léwa lórí àwọn kèfèrí tọ́kún kèfèrí ọlọ́wọ́ bó mọ̀ pé lọ́wọ́ tó bá jọ ń gbé ní alkiyama ipe máa salakakun fi sakọr kí ló sọ ìdọ́mọ náà èsì tí ó mọ̀ fún ọlọ́wọ́ pàtàkì irun kíkí kí n kálukú wa ká ṣẹ́ẹ̀kì ara wa ká máa sìkò wó lálẹ́ parun pọ̀ àsìkò wó lálẹ́ parun pọ̀ ká máa sìkò wó ní irun jẹ̀mọ́ ń ṣọ́rọ̀ yẹn lé wa lórí ìyẹn àwa tá jọ́kùnrin àsìkò wó ní ó jọ́rọ̀ yẹn lé wa lórí agbọ́dọ̀ mọ́ àwọn nǹkan tó yẹ ká fi àsìkò wá lẹ́ni láti kọ́ yàtọ̀ fún gbogbo àmúgélé àmúborùn tí àwọn obìnrin mi ń ṣe ẹlòmí olóhun ṣe àsàlátù lájọ́ tó ti ń ṣe àsàlátù ní ọ̀rọ̀ ọ̀rún oyé lẹ́yìn kádẹ́bẹ̀ kakọrin kájó kakọrí sílé nígbàtí ọmọ ìyá kìíní kan bá dẹ̀ wá fẹ́ ni yíò lọ́tọ̀ kò ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú ẹ̀sìn báwọn obìnrin bá láwọn ó kojọ nítorí ẹ̀sìn ó wọ́n jẹ́ pé nǹkan tẹ́sìn gbé kalẹ̀ náà fẹ́ mọ́ kọ́ra wọn ṣùgbọ́n ilé ìbẹ̀ bá ń sọ àwọn yóò mọ̀ rí lálákatakí tí ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ń sọ eléyìí wọ́n mọ̀ wó pé àwọn eléyìí ti le jù ṣùgbọ́n fà tóhun náà ti ń ṣe ò bá yé yóò wo ń táwọn èèyàn sọ yóò fi gbé ń tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala pa láṣẹ yóò gbèjù sílẹ̀

وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم pé mọ́gbìgbò wa wọlé ṣé wọ́n tún àwọn yẹn six days pé èèyàn lè mix both asiri and mọ́gbìgbò together ṣe half a spoon in the second day ní ọ̀rọ̀ báwo ló ṣe máa resolve situation yẹn. That's one question. The second one has to do with the, that's for the last time, I was talking about Janas. Any, okay, So all issue creative, and you what he believe, you know, another at the last prophet. And secondly now it's okay, and you what you believe, I mean, and you observe, you know, it's not a Muslim. But the African will say that, you know, Ahmadiyans and MC. Can we call them Muslim? Nam alhamdulillah salatu salamu ala rasulullah abad. Nam lórí ipa irun alásàrì papọ̀ mọ́ irun Maghrib eléyìí kò tọ́. Tawala papọ̀ ìtumẹ̀ náà ni pé akíásírì tán sí kámú Maghrib wa. So irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Anẹ́ Muhammad sallallahu alaihi wasallam ni Gazwatul Khandak ìyẹn Battle of Trench ta sọ pé gbogbo àwọn kẹfìrí parapọ̀ lórí ẹ̀. So ó kì í ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala padà sọ fún pé kán mọ báyìí ní kẹ́ṣe mọ kírun tán bá ń bẹ nínú state of fear so situation wo la wà tí irun ashisu fẹ́ bọ́mọ lọ́wọ́ kí là ń ṣe ń gbà yẹn a gbọ́dọ̀ wá bá a ṣe máa kírun yẹn tí magribi òfin ní déwà bá wa ń bẹ́ ìyẹn ni tí a fi ń nísìnyẹn ni tó ń bẹ́nu ọkọ̀ ó ń travel bọ̀ wá lápèjúwe àsìkò áṣì ó ti wá tó wọn bọ́lẹ̀ nú ọkọ̀ driver fẹ́ dúró bẹ́ẹ̀ ni owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá lóun bọ́lẹ̀ àti tó sọ pé òun fẹ́ mú ọkọ̀ mi yóò nira fún ṣé yóò ní kó ń di ilé rẹ̀ tóun èdè kó lápèjúwe tóun àfi lọ kí irun alásàrì tó pé rẹ̀ máa kí magribi ti wọlé èsì lórí yẹn ni pé kó kí ìhun ìyẹn bó bá ṣe lágbára mọ́ nínú mọ́tò tó ń bẹ torí pé kí ni ó ti di làlúrí fún láti kì bẹ́ a sọ̀rọ̀ ń pa táyàmú fún wa ni ó lè ṣe táyàmú bẹ́ so èyí tí ó bá sọ pé a kí ní òun ó kí ní pépò tún sí tóun a fi táyàmú mu lápéjúwe èyí ó bẹ́ẹ̀ náà òun subhanahu wa ta'ala fi sọ yí pé fa in khiftum farukbanan farijalan aurukubanan rukbanan, bá beru, bẹ̀rù ẹ rijalan lẹni tó ń rìn lọ aurukubanan abẹni tó ń bẹ lórí nǹkan gùn ìpìlẹ̀ kọ́ ní ká kí nígbàtà bá ń rìn lọ ìpìlẹ̀ kọ́ ní ká kí nígbàtà bá ń bẹ lórí nǹkan gùn ìpìlẹ̀ ní ká kí nígbàtà bá ń bẹ ní stéètì tí ó ń ṣe stéètì fíẹ̀ nígbàtà bá ń bẹ ní ìfọ̀kànbalẹ̀ dáadáa ìpìlẹ̀ wa nínú uru stéètì bẹ́ àákì bá bá ṣe lágbára mọ́ náà èyí tí a fi jẹ́ kí àsìkò oorun yẹ kọjá ká mọ́ jẹ́ kí àsìkò oorun kó kọjá so ló jẹ́ pé abdullahi bin umar radallahu an ó ń sọ ó ní kí lẹni tó dúró abẹni tó ń rìn lọ abẹni tó ń gun nǹkan lọ ó ní fa aomi ìmọ̀ àn tó bá yẹ kó wàrántí wípé kó kàn mọ́ forí ṣe báyìí máa fi ṣe kó láfi sọ̀rọ̀ pa láàrẹ̀

so àwọ̀ náà bá máa ṣe kí náà ni bọ́lọ̀mbá ṣe ẹlòmí sí ó lè jẹ́ pé tó bá lọ bí iṣẹ́ ó máa wọ mọ́tò ni bí kẹ́lómi sọ pé bọ́ọ̀sì àwọn níbi iṣẹ́ lápèjú ọmọ gbéra 330 àsìkò aṣírò tí tó ṣùgbọ́n bí ó ń lọ bí abirú ìkòròdú àwọn lọ eré àbàdágìrì lápèjúwe pé dráìvà tó ń wọ ọkọ̀ bí iṣẹ́ àwọn òní dúró irú èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run bá bukun láti lè bọ́lẹ̀ kó bọ́lẹ̀ nù mọ́tò nínú èyí tó jẹ́ mọ́tò òbí iṣẹ́ kó ya mọ́ṣáláṣí lọ kírun tó bá kírun tán gbogbo tí ó kọ́ sí ẹ̀ náà ó lè mọ́ ju 100 naira lọ tí èrò náà ó dùn so tó bá ná 3000 ní month nítorí pé fẹ́ kírun bó ṣe tọ́ àti bó ti yẹ ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bọ́kálẹ́ni tí ò ní rárá ń kọ́ tó ṣe pé ń bá rẹ̀ situation bẹ́ẹ̀ so láyò kàlífùlá onáfsanilá ọ̀sáà kó kí nínú mọ́tò ẹ̀ náà bó bá ṣe ní agbára mọ́ so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wọ́n láwàlàmù wọ́n bá dẹ̀ pọ́síbù kan bá àwọn ibiṣẹ́ wọn sọ̀rọ̀ lápẹjúwe pé ayẹṣẹ́ jẹ́ káwọn gbéra lásìkò báyìí tán bá gbà tán bá gbà láyò kálífù láwọn náà ní láwùsáà sọ̀láwù alam náà lórí wípé ẹni tí ó gbà pánẹ́bí muhammad sallallahu alaihi wasallam ipe òun ni òpin ànábí ọlọ́wọ́ ọba ipe kéfèrè ló kó lórí eléyìí kéèyàn gbà pa anabi kan tún bẹ lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam sallam ẹnu àwọn afẹ́sìn kò lórí pé ẹni tó bá nírú gbàgbọ́ bẹ́ẹ̀ ń ṣe mùsùlùmí kódà kó máa ṣàwọn iṣẹ́ ìjọsìn mi náà ẹni tó bá ń kírun ṣé ẹni yẹn tó jẹ́ mùsùlùmí ó dẹ̀ tún gbà pé kí ni anabi kọ́ ni òpin anabi ti máa gẹ́tì question yìí àìbẹ́ ẹ̀kọ́ question yìí nǹkan tó simple ni òun ni pé ẹni tó ṣe wípé ó ń bọ ṣàngó o ń bọ ya ó rẹ̀ tún kírun ṣé mùsùlùmí ni so o ni wípé àwọn kankan bẹ tó ṣe pé ó pàtàkì tẹni tí ò bá ṣe tá pé kò ń ṣe mùsùlùmí bọ̀tọ̀ ó ní kankọ́ lọ́lọ́run sọ pé fàyín táàbù tán bá túbá that is kúrò ń bí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ọ̀nà tí ó fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba pọ̀ lára ẹni kíyàn gbé rẹ̀ sí ipò ọlọ́run ọba gbàdínà bá sọ fún sí pé wà tọ́lọ́run ọjọ́ ń ni wọn àtọ̀hún báyìí báyìí báyìí ni òun rí òun mọ̀ kọ̀kọ̀ ẹni tó lòun mọ̀ kọ̀kọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí ó ti ṣẹbọ pẹ̀lọ́lọ̀ so ẹni tí ò ṣẹbọ là ń sọ ó wá fi irun sí mùsùlùmí ni ṣùgbọ́n ni tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá àbó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ó wá ló kírun nísìn ẹni tó ń bú alẹ́ muhammad sallallahu alaihi wasallam bí èèyàn kan tó ní òun gba kùránì gbọ́ ń tóun ṣùgbọ́n mo gba ọ̀rọ̀ ànábì gbọ́ ni kí ló dé ó lánàbí èèyàn ibi tóun náà ni so opinion titi ẹ̀ àwọn lè jọ disagree lórí báwa ṣe gbọ́ kùránì yé ẹ wo gbogbo èèyàn òun àtànábí ó jọ disagree lórí báwa ṣe gbọ́ alkùránì yé bí ìgbà tó ṣe gbọ́ ọlọ́wọ́ bá sọ alkùránì kalẹ̀ fún ó lóun alkùránì ọlọ́wọ́ bá sọ́nú alkùnrán pé wọ́n zanna ilé ka zikro lè túbá yìí na lè náà sì máa nùsílá ilé yìí ọlọ́wọ́ ni a sọ zikro ìkalẹ̀ fún ìrántí alkùnrán yìí nítorí kó lè máa ṣàlàyé fún àwọn èyí tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún wọn ṣùgbọ́n ẹni tó lòun gba kùrán gbọ́ ó ní òun àtànẹ́bísọ̀ lásálàm òun kó mọ́ fóṣoṣù ṣe ó múra torí pé foundation ẹ̀ ti gbó so ẹni tí ó bá kírun tí ìrùn ẹ̀ dúró lórí ìmọ̀ ọlọ́run lọ́kàn là ń sọ ṣùgbọ́n ẹni tó ṣe pé ó ń kírun ìrùn rẹ̀ ò dúró lórí ìmọ̀ ọlọ́run lọ́kàn bígbà tó mọ̀ nǹkan lórí rọ̀ àwọn mọ̀náfìkì wọ́n kírun pẹ̀lú àrẹ́sọ̀ aláàsálàm ṣùgbọ́n ìrùn tí wọ́n kí lórí kíni lórí àìgbọ́lọ́wọ́ bàgbọ́ ni wọ́n ma náwó náà

fàjá àlìná àbá àmọ̀fúrọ̀ ọlọ́ ní gbogbo ṣẹ́ dáadáa tán ṣe àwọn ọlọ́ọba asọ́dì nǹkan tó ṣe pa gbọ̀ndànù bí ẹgbùn òwú so bẹ́ẹ̀ náà ni tí ọlọ́ọba subhanahu wa ta'ala sọ pé wàlẹ̀dínà káfàrú àmàlù kẹsàrábìn bí kí àtin yàṣàbò zọmọ anumán àwọn tán bá jẹ́ kéfèrí gbogbo ṣẹ́ dáadáa tán bá ṣe ọlọ́ni bí à ń pe náà ni tó ṣe yóò rò bomi ni àwọn tó máa ń travel nínú desert nkankan ni ó mọ̀ ń tán sọ yìí so wọ́n rò bẹ omi ni hátà ìdájá áhù tó bá débi tó rò pomi ni làmìyàjí ju ṣe à yóò rí pé òun kan títì lásán lòun kan rí ilẹ̀ lásán lòun rí kò ń ṣomi bẹ́ẹ̀ lẹni tó ṣe kẹfẹ́rí pẹ̀lú so kò lè o lè yìn òní máa ṣe bọ pẹ̀lú ọlọ́run kó mọ́ participate bí àwọn nǹkan òṣà à ń gbẹ́ yọ gbogbo ẹ̀ mọ́ra wọn kó rẹ̀ tún lọ mọ́ṣáláṣí ni ó ń tán rẹ̀ ní ìkan ló fọwọ́ mú ń bẹ̀ zera kó ṣe islam àbí kó ṣe kíní kó ṣe kúfrù tó bá fẹ́ ṣe islam ni ṣe islam tó bá fẹ́ ṣe kúfrù ṣe kúfrù tó bá rẹ̀ fẹ́ da méjì papọ̀ náà ọlọ́run ọba ti sọ pé ìwọ gan ló wọ́ọ̀sì ju kèfèrí tó ń mú kúfrù straight lọ torí pé léyìí kò tán àwọn musulmi ṣùgbọ́n inú ṣe gbóhùn tán àwọn musulmi ní òun náà ni ó tún ṣe àwọn nǹkan ẹbọ òun ni ó jẹ oyè àwọn ẹbọ yóò tún mọ́ ṣe islam papọ̀ kó pọ́síbù ìkan ló fọ́ ọmọ méjèèjì imal islam o imal kufru sílá kí ẹmú islam àbí kó mú kufru ṣùgbọ́n tó bá ló má da méjì papọ̀ òun mọ́ ṣe méjì papọ̀ ni ọlọ́run ti fún ní kíní pé nífàkù ni wọ́n ń pè yẹn òun náà ni ẹni tó ń ṣe ìṣọ̀ kọ́lọ̀ọba subhana wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó ṣe wá ní musulmi gidi kó mọ̀ wa jẹ́ wasallallahu alana alexander náà tó bá bọ́ sí ẹ̀yìn kíblà bọ́ sẹ́yìn gbàtà ìbẹ̀nù plane tó bá pọ́sílù wípé gbàtà fẹ́ ṣùgbọ́n tí ó bá pọ́síbù ipé àsìkò máa lọ kíbla kíbla wálẹ̀ that is kíbla aṣubú fún wa ń gbà yẹn torí pa ti ń bẹ nínú situation necessity so in àsìkò oorun òun ni tó kan pájù ní gbogbo àwọn mọ́jẹ̀mú oorun kíbla pàtàkì gan débi pẹ́ tó wá kírun láìfẹ́sì kíbla onírun ṣùgbọ́n bọ́lọ̀ bá ṣe ṣe yẹn náà tí condition bá ṣẹlẹ̀ wípé kásìkò òrùn lọ àti kí ẹmọ́ fèsì kíblà àti kíblà àti wó fún àsìkò òrùn àfikúwá ṣe pé ìrùn yẹn ìrùn ta lè pa méjì ẹ papọ̀ ni nísẹ̀yìn tó gbéra tó ṣe pé ó wà ní plane kò wá tí kírun zúrbọ̀tọ̀ in tí ó tẹ̀wọ̀n òun ni pé yóò dé nàìjíríà àbí yóò dé plane yà síwájú kí ìrùn àsìkò tó lọ adẹ̀ lè pa ìrún zúrí àti aṣípapọ̀ tá a bá ń bẹ lórí ìrìn àjò àbí tí àwọn situation kan bá wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan tá a ti kà sẹ́yìn tẹ́lẹ̀ so ìwé yẹn bẹ́ẹ̀ wọn á ló da kó di ilé rẹ̀ dé ìgbà tí plé ní tí è balẹ̀ kó lè ba kírun yẹn pẹ̀lú ìfarabalẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé kò ń ṣe irun lè papọ̀ kó kí bó bá ṣe ní agbára mọ́ so that àsìkò orun yẹn ò ní kọjá so wallahu alam was naam talakọ́kọ́ ìyẹn súrọ́tù nìsá nìyẹn wà ṣáàlá ma wó vásẹ̀ tí a bá ṣetán ni يوا سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب